ọlọ́run ní kulli mu'minina yaghdhu min absarihim wa yahfadhu furujahum dhalika azka lahum inna Allaha khabirun bima yasna'un bàdà a'udhu billahi minash shaitanir rajim lẹ́yìn ìgbà tá a fi ọlọ́run bá máa sọ̀rọ̀ tọ́lá àwa ní olùsọ́ kúrò lọ́dọ̀ ṣàìtàn ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọmọ kéwú tó bá ní làákàyè ọmọ kéwú tó bá fẹ́ kí ìmọ̀ òun tó lè túmọ̀ ara ọ̀nà tá a mọ̀ ń yà kọ́nsọ́lídéètì ìmọ̀ ẹ̀sìn lára ilẹ̀ ó ní pé a ti máa dùrá nìké tí ìjókòó tàfsírù bá wá wà bí ọmọ kéwú wàá gbé kúránì rẹ̀ bí wọ́n bá ṣe ń tu tí wọ́n ń tọ́ òun náà mọ̀ tọ́ torí pé àwọn àyà kọ̀ọ̀kan wọ̀nyí òun náà lẹ́yìn náà ó fi bẹ̀rẹ̀ ìsítí fáwọn èèyàn nígbà tẹ́ ẹ bá ti gbọ́ ìtumọ̀ rẹ̀ tó yẹ yín tẹ́ ẹ bá ti lò fúnra yín ẹ̀yin náà tún wá lò fáwọn ẹlòmíì kò wá sọmọ kí ó nìkan o kì ṣe ọmọ tí ń gbélé kéwú àbọmọ tó rẹ́gísítà sílé kéwú nìkan lọmọ kéwú gbogbo ẹni tó bá pín lọ́nà kan àbí kejì òun náà tó pé ẹjẹ́ báwọn èèyàn yìí sọ̀rọ̀ náà so èèyàn náà gbọ́dọ̀ mọ àyà kan àbí kejì pàtàkì ẹ̀ náà nìyẹn pé àyà tó bá ti gbọ́ pé lànàbì sọ ànàbì ní bá lè go àní wọ́lá àyà ànàbì ní ẹ mú détí gbọ́ àwọn èèyàn látọ̀dọ̀ mi ìbá àṣà àyà ẹ̀yọ̀ kan tó yẹ pé àyà ẹ̀yọ̀ kan tó bá yé wọ dáadáa ọwọ́ tó yé wọn yẹn náà ọ̀ràn yẹn ni pé o sọ bá àwùjọ àwọn tí so aya ya nínú sọ́tò alìmọ̀ nínú sọ́tò ọlọ́ba ní ìrìn àdẹ́bì kórì ilé mọ̀mí nìyà sọ fáwọn múmi ní yẹgúdú mi ní rẹ ojú wọn lẹ wọ́n kí wọ́n ṣọ́ abẹ́ wọn dálìkà azka lahum èyí ló lórí fún wọn tó dẹ̀ fọ̀ wọ́n mọ́ inna Allaha khabirun bima yasna'un ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọba tí ó fún ní kálukú nírò lórí nǹkan tó ń ṣe ni àfáwà Ibn Abbas àfáwà Abul Aliya rahimahullahu ta'ala ó ní kullu ma fil Qur'ani min hifdhil farji fàáwà mí na zina wàlẹ̀ haram fàáwà mí na zina wàlẹ̀ haram gbogbo ntẹ́ ẹ bá ti ké nínú alukur'an tí bá ń sọ wípé sísọ abẹ́ ó ní ìtú nǹkan méjì ló wà mẹ́ àkọ́kọ́ azina àgbèrè wọlé haram àti gbogbo nǹkan tó bá jẹ́ haram màmá ní kẹ́ ẹ sọ abẹ́ yín ẹ sọ níbi ìsìn náà àti gbogbo tí bá tún máa ń ṣẹlẹ̀ sábẹ́ nínú nǹkan tó jẹ́ haram ṣẹ̀pẹ́ yìí wò pé kí tó ló ń ṣẹlẹ̀ láwọn lẹ́yìn ìsìná kí tó lára mù ó ṣẹ̀kù àwọn nínú ẹ̀ ni àlẹ́ istimuna àlẹ́ istimuna iná pè ní istimuna masturbation masturbation tí ọkùnrin ó mú ara rẹ̀ lọ́wọ́ tí ó sì máa fọwọ́ ra títí tára ó fi tù obìnrin náà ó sì wá nǹkan kan tí ó máa mú lọ mú bọ̀ lójú ara rẹ̀ títí tára ó fi tù haramu a máa bàwẹ̀ jẹ́ tòótọ́ náà bá sọ pé hip to the forge ká sọ abẹ́ kò ń ṣe zina nìkan wàmí ni wú àlè istimna nínú ẹ̀ wọ́n ni masturbation wàmí ni wú àlè wat homosexualism gbogbo ẹ̀ ló jẹ́ ìwọ̀ ọlọ́wọ́ bá sọ pé wáyà fàbọ̀ wọ̀yáfàmú fòrújà òun gbogbo tí ò bá lẹ́tọ̀ọ́ pátápátá tí ẹ máa ń fi abẹ́ ṣe òun ni káwọn mú mi nìkan sọ́ra wọn kúrò ń bẹ́ẹ̀ dáàlìkà azka lahum alimami Bagawi alayhi rahmatullah òun ní ìtumọ̀ rẹ̀ ni pé rírẹ ju wọn lẹ̀ àti sísọ abẹ́ wọn yẹn òun ní azka lahum òun ló fi ń ṣàfọ̀mọ́ wọn so iná lọ ha ọlọ́wọ́ bá aláṣọ ní khabirun bima yasnaun sẹ pé ntúnkálùkù ń dání kọ̀kọ̀ ojú ní iná la khabirun bima yasnaun ọlọ́wọ́ bá fún wọn lérò nípa nǹkan tí nkálùkù wọn ṣe wọn nǹkan téèyàn bá fẹ́ fún yàn nírò nípa rẹ̀ èèyàn ti nímọ̀ nípa rẹ̀ nìyẹn so inna Allaha khabirun bima yasnaun torí pé ìmọ̀ ọlọ́run yóò sì kànlẹ̀ ṣáájú níbi nǹkan tẹ̀ ń dá ní kọ̀rọ̀ torí pé ọlọ́run ti mọ tẹ̀ ń dá yẹn náà ni yóò fà á tó jẹ́ pé yóò wá padà sọ fún yín pé ìbọ́gbà tó ń dárè torí ẹ̀ wa ma ala rasuli illa kò sáàyè fún ká máa tọpinpin ẹnìkankan kò sáàyè fún ká máa sọ ẹnìkankan lọ́wọ́ sẹ́nìkankan lẹ́sẹ̀ Yorùbá sọ pé ọlọ́run ọba lọba tí eléyàn kó tó mú yìí èmi ò kí ń ṣe pólíìsì lórí yín ẹ̀yin náà ò kí ń ṣe pólíìsì lórí tèmi náà ẹ jẹ́ àjọgbọ́ wà sí àjọtúká kó kuta ní ò lò àti tẹni tí ò nílò. so Allah subhanahu wa ta'ala khabirun bima yasna'un nítorí kálukú bá ń ṣe ọlọ́run ọba ó fún ní ro torí ẹ̀ tẹ́nìkan bá ń díbọ́n tó ń ṣe bí ẹni pẹ́ ní eré lòun ṣe bọ́lá wọn bá mọ̀ pé àníyàn ò dáa so gbogbo ọ̀nà tó bá gbà tó fi ń gbéra rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni eré tó bá fi wá jẹ́ pé òun làwọn èèyàn rí gẹ́gẹ́ bí ẹni eré ìgbà díẹ̀ ni ojú ló pẹ́ sí Yorùbá sọ pé òkú tó rọ́ kì í pẹ́ já òkú tó rọ́ yìí pẹ́ já Ọlọ́run bàbá ilé ò dẹ̀ sí lẹ́yìn alábòsí ọ̀rọ̀ yorùbá ní ṣùgbọ́n kúrò sọ pé inna Allaha la yuhibbu adh-dhalimin lọ́wọ́ bó nífẹ̀ẹ́ alábòsí àmọ́ mọ́ sọ fáwọn èèyàn pé àníyàn rẹ̀ ò dáa tó bá sọ bẹ́ẹ̀ á bí ó lè rí pé sórí ìnara níyàn rẹ̀ torí pé ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú àníyàn hamurun min umuril ghaybiyah nínú àlámọ̀rí tójú òtó ni so ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó tó ń kálukú ń ṣe ó sì dúdú ń kálukú èmi mímọ sọ pé inna rabbaka lábìlì mìíràn ní tó bá ṣe tábà ní ọlọ́run bá rẹ dúró dè ọ́ ó gọdì ọ́ lórí nǹkan tó bá ṣe ni mo dẹ̀ ń sọ fún aláṣọ tó sọ pé òun ṣe tá à ń ṣe ní gbangba láàrin yìí òun ló má ta lọ́dọ̀ ọ̀nà àníyàn ó ṣàgbà gbogbo nǹkan àwọn kan ó parun látàrí àníyàn nígbà tí alẹ́ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì sọ wípé tí mùsùlùmí méjì tí wọ́n bá yọ ìdà síra wọn mùsùlùmí méjì wọ́n yọ ìdà síra wọn anábì ní fàkílà ọmọ mìíní áàlì náà àtẹnikíní àtẹnikejì wọn anábì ní ọmọ náà làwọn méjèèjì àwọn sọ̀hábà béèrè pé àà ah, fa àmà alqatilu fàmà báàlù lè mọ̀kútù anábì ní àti ẹgbẹ́ tó pààyàn agbẹ́ tó pààyàn pé òun pààyàn tiẹ̀ àwọn sàábà wá bèrè pé fama báàlù lè mọ̀kútù kí lọ́rọ̀ tẹ́ni tí wọ́n padà ẹ máa gbọ́ ibi àníyàn ni o ànábì ní fa iná o òun náà yòrí ìjọ kọ́tìlá sọ̀rọ̀ síbi yìí àníyàn kò ń fẹ́ pa ẹnìkejì rẹ̀ ni ló ń bẹ lẹ́mìí tiẹ̀ náà so nígbà mi mo sọ fún wa pé nítorí ìwọ tó máa ń dára sàkó wà láì tèmi ah, náà bá di gọ́vnà yín kò wó jẹ ní o ìwọ tó bá máa ń sọ bẹ́ẹ̀ gbogbo ẹni tó yẹ pé tó ń bá di gómìnà òun ó kó owó jẹ yín tí ò bá di gómìnà tó kú láyé òun kọ́ ọ́ lẹ̀ jẹ àníyàn rẹ̀ ni àníyàn kí níyàn tó àdúrà wọn lọ́wọ́ ẹni ju ẹni tí ò padà di tó náà nírú àníyàn yẹn ṣùgbọ́n òun padà di gómìnà àníyàn lágbára so ká mọ jẹ́ ká níyàn wa dà sí gbogbo ẹni tá a bá ń bá ṣe ká jẹ́ ká níyàn wa dà ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ló ń bá àfa àṣetá níyàn wa dà sáfà. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí nísìn ọ̀rọ̀ bí ọdún mẹ́wàá ni o ẹnìkan ah, ẹ̀yin àfa àgọ́lọ́ yẹ EFCC ọmọ ẹgbẹ́ báyìí mílíkìlá ṣe ibi náà níjọba ẹ ṣiṣẹ́ kẹ̀kẹ́ ṣe ń wọṣọ ẹ̀gbọ́n sáníyàn wọ́n dá sí wa báwọn gbogbo ń tàà bá ń ṣe kájẹ́ká níyàn wọn dá sòtòrí pé nínú àwọn a mọ́ ń sàánú àwọn àfáà wà mẹ́ ẹ rówó ná fún wa ẹ tún bẹ kí ẹni tún ní ó yẹ lẹ́yìn àwa tó ṣe wọ́ṣà wíà sẹ́mi wọ́ṣà wíà wọ́n ṣàwé àlà ń ṣe àbí mò ń sọ̀rọ̀ ọdún mẹ́wàá aṣọ wo mo wá wọ̀ lọ́dún mẹ́wàá náà nísìnyí sẹ́yìn tí wọ́n tó tún wá yàtọ̀ ju tuntun nílọ alihamudulilayi lónìí o àbí tí ìyẹn bá fi ń sọ yẹn fún mi lọ́dún mẹ́wàá sẹ́yìn sẹ́yìn pé ẹ kíyèsí dáadáa o èyí sẹ́yìn tó lánìyàn tó dáa sí wa lẹ́yìn àfáà gan-an kí EFCC ọmọ gbé báyìí òun ní kí n la ó lè àfáà ẹ̀ẹ́sẹ̀ ẹ̀ka àwọn ẹ̀wọ́ sọ so bẹ́ẹ̀ náà ló dẹ̀ ṣe rí ẹ̀fọ́mọ́lé kí ẹ̀ẹ̀sanwó sàníyàn yìí dá sí àwọn ẹ̀sìn sanwó sùkú owó lé kí one thousand owó sùkú sixty thousand táàmù kan one thousand àbí wọ́yọ̀sù kan one thousand táàmù kan sixty thousand dàm ẹ sì jẹ́wó sùkú ẹ sì jẹ́wó lé kí oṣù mẹ́jọ ìlú nù eight thousand wọ́n one thousand lóṣù kọ̀ọ̀kan wọ́n sì jẹ́wó lé kí oṣù mẹ́jọ eight thousand wọ́n sì jẹ́wó sùkú tó jẹ́ sixty thousand pátá alábòsí ẹ̀tọ́ àníyàn yìí ṣe ẹ̀jẹ̀ ká àníyàn ò dáa gbogbo tó bá fẹ́ sọ mo ti pé ah àìmọye àwọn èèyàn ló máa ń sọ pé tóun náà bá láǹfààní àti débi owó nàìjíríà àpépé àwọn òṣèpè fóun òun ò kú sẹ́rí tí ò bá fi dé bẹ́ẹ̀ yóò bẹ́sẹ̀ yóò bá wájú ọlọ́run gbogbo jẹ yes anabi sasana tó àní anabi ni pé téèyàn méjì bá gbé dé àjọṣíra wọn tẹnìkan bá pa ẹnìkejì anabi ni kìlá fún wọn fìlà àwọn méjèèjì dọwọ náà ni sallallahu alaihi wasallam àwọn sọ àmọ́ àti ẹ̀gbọ́ alqatil àmọ́ alqatil famabalu lè mọ̀tún agbẹ́ tó pààyàn òun ti pa ẹ̀mí a sì ti rí inú alukur'an náà tọ́lọ́ sọ pé wà man qatala nafsan faka annama qatala nasan jami'a. Naam ẹni tó bá pa ẹ̀mí kan bígbà tó pa gbogbo ẹ̀mí ayé ṣùgbọ́n famabalu lè mọ̀tún kí ló wá ṣe ẹni tí wọ́n pa tóun náà tó wọná anábìnrin lè annahu yùrídù èròǹgbà tiẹ̀ náà lè kọ́tìlà àkèyí láti pa ìkejì tiẹ̀ náà àníyàn lágbára ẹ mọ́ get it wrong pẹ̀lú hadith tá nàbí sọ pé wà mọ̀ ní àmà sẹ̀jẹ̀ àtà ẹni tó bá gbèrò dáadáa tí ò wá ṣe fàlàmù yàmì bí kò rí aburú tó ṣe ẹni tó gbèrò aburú kò wá rí aburú yẹn ṣe alẹ́bìnrin láìsà alẹ́ iṣẹ́ lamu yóò tabula wọn à ní kọ̀ kankan lẹ́lẹ́sẹ̀ fún un tẹ̀bi ó yàtọ̀ síra wọn o ó gbà lérò pé ó fẹ́ sàbúrú yẹn ó sì gbogbo ohun tó lè fi ṣe aburú yẹn ó padà wà ní kápá rẹ̀ àbí òkè ó lálẹ́ yẹn pé bóun ṣe ń lọ yìí ọmọbìnrin tó wà nílé yẹn òun lọ́ọ́ bá ṣàgbére ó dẹ̀ wọlé ó tilẹ̀kùn ó kùn wọn àtọmọbìnrin ẹnu ilé níta ló rò pé òun ti ẹ̀sìn mọ́ bó ṣe yí ẹ̀mí rẹ̀ padà yẹn ànábì ni wọn nípò ẹ̀ṣẹ̀ kankan lè fún sọ̀rọ̀ àṣàlà ṣùgbọ́n eléyìí tó lánìyàn pé òun ó di gọ́fúnà tó ń bá di gọ́fúnà fún òun ó kówó jẹ àwọn di gómìnà kò àwọn jùlọ ọ̀rọ̀ náà sọ. gbogbo tẹ́ bóyá ṣe lómìn ní ìsìn lè gbé wá ten million náà wà lọ pé ajé láì ṣe rí bá fi lówó ájì tó fi kú ó dìde ní gbèdéde ẹgbẹ́ wájú ẹ̀ gbọ́dọ̀ wá ilẹ̀ lọ mọ́tà. kọ̀ wá wulẹ̀ ní ẹ̀mílẹ̀ lówó ká kí a gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ò lọ jì. Kí ni ẹ̀rẹ̀ nìyẹn? Nàá ó sì ẹni òun ò ní lọ àjì. bá lò ní ọlọ tẹ̀wọ́n ti dọ́wọ́ ẹ̀sìn àbí ọba sì wà lọ àyíbẹ̀ lẹ́ẹ̀ni lọ nígbà ìgbà lọ́nà yẹn ni ká sì jọ ẹ̀tọ́ tọ́lọ́ fún un àbí òun ní lẹ́sẹ̀ kankan àníyàn rẹ̀ sọ̀rọ̀ sí lọ́rùn àníyàn lágbára ó kálukú sọ so abẹ́rẹ́ ọba Allah subhanahu wa ta'ala kó dàkùnrin kó mọ́ kó yá fi àṣìṣe wa fún wa inna Allaha khabirun bima yasna'un ohun tó kálukú ṣe Allah subhanahu wa ta'ala ń kọ́ ó nímọ̀ yóò padà fún wa lérò rẹ̀ lẹ́ọ̀kọ̀ọ̀kan wa kullil mu'minat ọlọ́run ní ìwà ànábì sọ fáwọn obìnrin náà yaghdudna min absarihinna káwọn náà máa rẹ ojú wọn lẹ̀ obìnrin náà máa wo ọkùnrin torí ẹ̀ ìwọ obìnrin ìwọ ọkùnrin náà gbogbo tí ó bá jẹ́ káwọn obìnrin olóbi ọmọ wọ̀ náà bí kò ṣáàgì the former governor Ajimobi ó láwọn èèyàn tó ń fi wèrè wọn lọ́gàá bí báwo ó ní bí bàbá máa ń fi wèrè pé èèyàn tí nǹkan kan ò mórí rẹ̀ náà tí ṣòkòtò sì ń jábọ́ tí wọ́n sì ń bo ara rẹ̀ ìhòòhò rẹ̀ báyìí ó wá ní òun fi òun fi ń sakọni àjùmọ̀bí ni wèrè ni òun sì bí wèrè ní í ṣe òun so gbogbo tó bá sílẹ̀ lára rẹ̀ tá ṣẹ̀ríà ló ń fa ààyè gbá kó já sí pé ó wàá wọ pàápàá jùlọ tọkùnrin bá fẹ́ kírun ó wàá wọ aṣọ tó táìtì gbogbo ara rẹ̀ tán pátá débi pé tó bá wá rù kúù aragún tó wá mọ́ sílẹ̀ ò gbọ́dọ̀ wọ́ so ọlọ́run wá ní káwọn obìnrin náà káwọn náà rẹ̀ ju wọn lẹ̀ obìnrin máa wò pé ah mo láìkí àfáàní ó ga ó fi gbọ̀n ọlọ́run kìlọ̀ fáwọn obìnrin náà níbi mímọ́ wu àwọn ọkùnrin ọlọ́kùnrin ọlọ́run kan rẹ̀ káwọn obìnrin náà rojú wọn lẹ́lẹ̀ wọ́yà fàdùnà fòrújà hùndà kán dẹ̀ sọ abẹ́ wọn táwọn obìnrin míì bá wu ọkùnrin míì wọ́n sọ pé ah máa ń yí bẹ́lẹ̀ yorùbá jọpọ ẹni a sì jálé ẹni irú wíwò tóbìnrin yóò bá wu ọkùnrin tí yóò bá fi bọ́ síbi wípé bẹ́lẹ̀ yorùbá jọpọ ẹni a sì jálé ẹni èèwọ̀ ni obìnrin gbọ́dọ̀ wu ọkùnrin ọlọ́kùnrin bẹ́ẹ̀ ọlọ́ni ká sọ́ra kan rẹ̀ ju wọ́n lẹ̀ wọ̀yà fadlan furuja hunna káwọn náà dẹ̀ ọlọ́ni wọlá yóò tí ilẹ̀ sí ilẹ̀ tàbí ilẹ̀ gbogbo ẹ̀yìn ọkọ̀ ilẹ̀ àti wà ní kálẹ̀ ẹ̀mú lọ́wọ́ wọn ọlọ́ni wọlá yóò tí ilẹ̀ sí ilẹ̀ tàbí ilẹ̀ àwọn obìnrin wọn ò gbọ́dọ̀ ṣàfihàn ọ̀ṣọ́ wọn sẹ́gbẹ̀ kí wọ́n ti máa sọ pé kóbìnrin ó bọ̀ sọ kóbìnrin ó sọ kó o mọ́bi tí wọ́n kọ́ sínú kùránì ńlọ́ka yìí tóró máa dàbí ẹni pé àsọjù àwọn àáfàá ni ó máa ń dàbí ẹni wípé àwọn àáfàá ni wọ́n máa ń bù mọ́ ọlọ́ni kullil mu'minati yaghdudna min absarihinna wa yahfazna furujahunna wa la yubdina zinatahunna mo sọ gbogbo ẹ̀yàn pẹ̀lẹ́ àá ẹ má gbà fáwọn ìyàwó yín ẹ ṣe ń nà sí ha fún wa ẹni ntọ́lọ́wọ́ bò bá fẹ́ mi ò fẹ́ kò dẹ̀ sí lókùgbà tọkùnrin bá ti jẹ́yàn dáadáa tíyàwó rẹ̀ bá ti ń ṣe nǹkan tó fẹ́ yóò mọ̀ sí dédé nǹkan tọ́lọ́wọ́ bá náà fẹ́ gbogbo tó bá jẹ́jẹ́ ìbáàbò pátápátá gbogbo bí tí wọ́n bá fi ọ̀ṣọ́ sí má fún ìyàwó rẹ̀ kó lo nìkọ́ọ̀bù kí stíkà nìkọ́ọ̀bù yẹn wá wà níta báyìí hàn mọ́ gbà fún ìyàwó rẹ kó lo nìkọ́ọ̀bù tán kó wá gbé gọ́gù kan tí wọ́n ya labalábá sí àmọ́ gbà á gbé gọ́gù lérí mọ́ gbà fún ìyàwó rẹ aago rẹ kó wá dé lérí ọwọ́ jẹ̀lẹ́báàbù rẹ báyìí mọ́ gbà sọ fún pé a ah, subahánilá ọlọ́nkọ́ ọlọ́ni wàlá yubdina zinatahunna àwọn obìnrin kán má fi ọ̀ṣọ́ wọn hàn bóyá títí bóyá tọrùn bóyá ti ọrùn ọwọ́ àbí tọrùn ẹsẹ̀ ọlọ́run ní wọn gbọdọ̀ ṣàfihàn à ń bọ̀ síbò sí pé wọ́n wá lu tóbìnrin bá lu mú ọ̀ràn yẹn ni gbọ́dọ̀ wọ nìkọ́ọ̀bù obìnrin tó bá lu mú ọ̀ràn yẹn ó gbọ́dọ̀ sí kí ni gbọ́dọ̀ wọ nìkọ́ọ̀bù torí pé kódà lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n gbà pé súnà ni nìkọ́ọ̀bù wíwọ̀ àwọn gan sọ wípé tóbìnrin bá ti lè sọ̀sọ́ sójú ó ti dọ̀ràn yẹn because ọ̀ràn yẹn lè kó ọ̀sọ́ tí ó júlẹ̀ lọ́dọ̀ wọn kò ní kò ní kàtó. Mm-hmm. tó sọ pé mo sóní ọ̀jú bá fi lè sọ̀sọ́ sí ojú rẹ̀ wọ́lá ilẹ̀ ọlọ́pàá ẹ̀ tó lè lọ́wọ́ sípò kan tó wọ̀ lọ́kàn á ọmọbìnrin yẹn wọ̀ á kí ọmọ ọkọ tó wọ̀ kò sí tó wọ̀ lẹ́yìn ibi tíṣẹ́ ìta ti fi àmì sí. Gbogbo olùkúlù tí wọ́n bá ń lu, wọ́n bá wọn lùlùkúlù. kẹlu tú mẹ́rin kẹlu tí mẹ́jọ mi ò mọ tó sun yín débẹ̀ àmọ́ bó bá ti tọkọ rẹ lọ́rùn kò ní pọ́blẹ́mù ṣùgbọ́n n ta bá lọ́dọ̀ àwọn tó bí etí kan ni wọ́n lù àbí wọ́n sì lu tí náà ìpìlẹ̀ ni pé wọ́n lu tí àwọn tó luwa ìlú mú ìran Yorùbá kí mo gbé níbo ni àwọn Fúlàní ni lu mú ìran fúlàní ló ní ká ló mú ó sì nǹkan tó burú bẹ́ẹ̀ náà bọ́kọ rẹ bá láìkí ẹ̀ àmọ́ gbogbo bí tí wọ́n bá lu tó bá lu tó bá gbàbẹ̀ bọ́sálì kìyàmọ̀ ọlọ́run ó bí ọ lè bí ọ para rẹ torí mo ti gbọ́ tẹ́nìkan sọ pé òun parí ìjà kan mo ní kí ló fàdíjà ó ní tó pàdé ìjà ni wípé ọkọ àti ìyàwó kó wá sọ́dọ̀ òun pé òun sọ fún ìyàwó òun pé kó mọ́ lu ọmú ó sì lu ọmú irú oge wo ni ó fẹ́ para rẹ̀ níbo ló ọ̀gẹ́gẹ́ bó ló lú ń bẹ̀ gan ọkọ rẹ̀ sì ni o mọ́ lu so ìkọjá àlà ó ní gbogbo abala yẹn ẹni tó bá ṣe tó bá fi pásẹ̀lì kìámà ìdájọ́ ẹni tó para rẹ̀ ni o ọlọ́ni wàlà tó lè kó òbí àìdíkún ìlà tàhàdùkà ẹ má fọwọ́ ara yín fa ìparun léra yín lórí o tẹ ẹ bá lutí mẹ́rin tẹ ẹ lutí mẹ́jọ tán á ní ìran Yorùbá àmọ̀ pé ẹ máa ń lutí tẹ wá bẹ̀rẹ̀ sí lu mú sọ pé tọ́ àwọn oge Fúlàní lọ fẹ́ ṣe òun wọ́n máa ń náà kò sí nǹkan kan àmọ́ bó bá di pé èèyàn bá lu ọmú ìkọjá láti wà fẹ́ o ẹ̀yin obìnrin ẹ sọ ọ̀sọ́ sí o gbogbo ọ̀sọ́ ọ̀sọ́ àdérí àlùtí àtọ́tẹ̀ gbogbo ẹ̀ náà inú yẹ̀pẹ̀ ni o inú yẹ̀pẹ̀ ni o kóbìnrin sọ̀sọ́ sí i. ẹ mọ́ kọjá àlà níbi ọ̀sán àlà àtọ́lọ́ọba ó láàlà ọlọ́ni wala yubdina zinatahunna illa ma dhahara minha ẹ e, gbọ́dọ̀ ṣàfihàn ọ̀sán yín illa ma dhahara àwọn onímọ̀ bọ́ síbẹ̀ àfọ̀sọ́tọ́ pé kò lè hàn pé kò sí kí ni kò lè hàn tàbí ọ̀sán tó ṣèṣì hàn a tàbá fẹ́ sin náà kásẹ̀ tàbá fẹ́ ṣe tí mo wà kájẹ́ yọ̀rọ̀ pé tí mo wà náà ṣe gbogbo ẹ̀há tẹ́ kó sínú sáyẹ́sáyẹ́ yìí gbogbo ẹ̀há tẹ́ kó sínú dìsáínà dìsáínà yìí kò bá tọ́lọ́run bá wọn ọlọ́run ti ní ẹ sọ̀sọ́ yín gbogbo tẹ́ bá ní kẹ́ ṣe lọ́sọ̀ọ́ ó wá ní kẹ́ ẹ bú pẹ̀lú jẹ̀lúbàbù ọ̀rẹ́ wa gbọ́dọ̀ fi ọ̀sọ́ kankan hàn ilá mọ́gọ̀ àrọ̀mìnira ìtumọ̀ méjì làwọn àfa ẹ̀sìn ni wọ́n tún ilá mọ́gọ̀ àrọ̀mìnira nínú ẹ̀ ilé ìtọ́ ẹ ó fúnra rẹ̀ ló hàn ìwọ fi àwọn kan tún bá wọn. ilá àrọ̀mìnira àyè tó pé yìí máa hàn nínú ọ̀sán tóbìnrin máa ń ṣe tí máa hàn. bàtà wọn ilá mọ́ bọ̀ àrọ̀ mi ni kò sí pamọ́ àbí báàgì tí wọ́n bá gbé lọ́wọ́ náà kò sí pamọ́ ilá mọ́ bọ̀ àrọ̀ ni gbogbo ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin ẹ padà lé ẹ lọ sí àwọn ìyàwó onílé tí kan ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmọ́ ká múra tán káwọ jẹ̀lú bàbà ká gbé gọ́gùlé tójú òdùn ọ́ méjì ní gọ́gù èyí tá a fi ṣèwòsàn ń bẹ èyí tá a fi sakọ ń bẹ èyí tá a fi sọ̀sọ́ ń bẹ tó bá jẹ́ pé tọ̀sọ́ ni a lè kò tọ́ fóbìnrin kankan láti lò gọ́gù tó bá wá já sí wípé èyí tá a fi ṣèwòsàn ojú ni obìnrin lè lò ó àmọ́ kó yọ gbogbo tó bá máa wà attractive kúrò níbẹ̀ kókó wá lo ìgò gan kọ́lọ̀ rẹ̀ yóò wà attractive inú ìtinú tó lè jẹ́ wà attractive fún irú kọ́lọ̀ àbọ̀ wá gbé labalábá sí ibi yìí òwò á tún dá mọ́ wọn kó tó wá gbé ẹsẹ̀ ti sí ọ sọ fún akóhùn ló dé jó ò sọ fún akóhùn lọ klọ́ọ̀bù ṣùgbọ́n ó sì wá gbé gọ́gùsì tó gbé ẹsẹ̀ ti sí yìí sìn ẹ dákun ṣé ẹlẹ́àtà ẹlẹ́àtà nábì náà lọ́jọ́ wọn. ọlọ́run sọ wa o ọmọ ọmọ wóbè là máa gbọ́ ọlọ́run sọ wa bí àwọn ẹlẹ́yà wóbè. so àwọn ẹlẹ́yà sọ̀rọ̀ àyìn ẹ̀yin iṣẹ́ gbé àwọn ìlànà yín ò jọra ọlọ́ni wọn gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ ṣàfihàn ọ̀sán yín ìlànà dọ́hàrọ̀ mi nìhà àfẹ́yí tó bá hàn níbẹ̀ ọlọ́ba ni wàlíyẹ́dìrìbùnà bí khumurihinna ala juyubihinna aṣọ gbàgẹ̀rẹ̀ wọn kàn dábòra wọn níwájú àti lẹ́yìn ìwájú àti ẹ̀yìn nínú ibi tá a máa ń bò lára obìnrin ìwájú àtẹ̀yìn ìwájú yẹn ìbàdí àti gbáyà ó ń bẹ nínú àwọn ọkùnrin ní máa ń rí tó máa ń fà wọ́n sọ́dọ̀ obìnrin tí ò bá jẹ́ iwájú yóò jẹ́ yìn ààyè méjèèjì yìí fìtínà sí torí ẹ̀ lẹ́fìrí ńgbà táwọn obìnrin àwọn obìnrin tí ò sí nítòsí níbi ẹ̀sìn ọlọ́run bá tẹ́ bá rí wọn tí wọ́n bá ń jó bí wọ́n bá ṣe ń ju àyà wọn ò tán kọ ẹ̀yìn wọ́n fẹ́ fi fìtínà yẹn hàn yín ọlọ́run bá sọ pé kán daṣọ bò ẹ̀yin obìnrin ẹ daṣọ bò alálùbáríkà obìnrin yìí mọ́ síra rẹ̀ lẹ̀ alálùbáríkà obìnrin máa ń tẹ̀ láṣẹ ọlọ́run ọlọ́ni wàlíyé diribuna bí kòmúrì hinna alájòyè obìnrin náà kán daṣọ wọn kán dàgbò ìgbà àyà wọn ọlọ́wọ́ bá tó tó sọ wàlá yubudina zínátà hunna wọ́n gbọ́dọ̀ ṣàfihàn ọ̀ṣọ́ wọn ilà lè bòhúlà ti ìnà àyàfi sí àwọn ọkọ wọn bòhúlà jámù báàlù ni báàlù ni Yorùbá pè ní baálé báàlù èdè lárúbáwá ni baálé baálé tá a bá lè lo àwọn ìyá àwọn bàbá wa àwọn ìyá wa yẹn ẹhẹn bó bá jẹ́ bàbá wa nínú ilé ni wọ́n gbà lérò náà bàbá tó yẹ kí báálì tó yẹ kí báálù bá ní èdè lárúbáwá ní báálù ìtumọ̀ ẹ̀ náà sì ní ọkọ ẹni. ẹ máa sọ fáwọn ìyàwó yín gbogbo ọ̀sán tí wọ́n bá sọ tí wọ́n bá ṣe sára gbogbo tí wọ́n bá tò sára lọ́sàn-án ẹ̀yin lẹ́ni àwọn ọkọ òun ló ní ọ̀sán kò sẹ́ni obìnrin ń sọ̀sọ̀ hàn tayọ ọkọ rẹ̀ tá a bá gbé sínú làákàrí wọlé ọlọ́run bò sófin tó le fún Allah subhanahu wa ta'ala kò fi wá síbi tó há ọ̀rọ̀ tó lè yé wa ní ọlọ́ni wala yubdina zinatahunna ẹ gbọ́dọ̀ ṣàfihàn ọ̀ṣọ́ yín illa li bu'ulatihinna àyàfi sí àwọn ọkọ yín. aw abayihinna bàbá obìnrin náà lè rí obìnrin ọmọ rẹ̀ obìnrin nínú ọ̀ṣọ́ àwọn àbá ìbùwú láti ìlà bàbá ọkọ obìnrin náà lè rí obìnrin nínú ọ̀sọ́ rẹ̀ bàbá ọkọ bàbá ọkọ ò sínú ẹni tẹ́ bójú fún bàbá ọkọ ò sínú ẹni tí ó kànlẹ̀kùn tẹ́ sáré mọ́ mú nìkan ọ̀pọ̀ bàbá ọkọ rẹ lè rí gbogbo kàtíkè torí pé òfin tó de bàbá rẹ ló de bàbá ọkọ rẹ bàbá rẹ kò lè fẹ́ ọ láíláí bàbá ọkọ rẹ náà ò lè fẹ́ ọ láíláí ó rí pé islam wá kà pé àbúrò ọkọ rẹ àbẹ̀gbọ́n ọkọ rẹ kò pé o ò fàwọn yẹn sí kí ni àná pípa àwọn eléyìí alimout afọrọ àìtàlẹ àmùwà eré anabi àbúrò ọkọ ńkọ́ ah anabi ní kùnà kúnú àbúrò rẹ ò lè ríyàwó rẹ ní ọ̀sán ẹ̀gbọ́n rẹ ò lè ríyàwó rẹ nínú ọ̀sán Islam straight torí pé àbúrò rẹ àtẹ̀gbọ́n rẹ níjọ́ tí wò bá sí láyé mọ́ tó kú ìyàwó rẹ ẹnìkan náà méjèèjì lè sọ pé òun fẹ́ ìyàwó rẹ Islam fàyè bá kọ́mọ̀ wàá di pé ìyàwó rẹ̀ làbúrò rẹ̀ ó rí tí ó fi mọ́ ọbẹ̀ lọ́nkọ́ kú. kọ́yẹ̀ pé ìyàwó rẹ̀ náà lẹ́gbọ́n rẹ̀ ó rí tí ah ìyàwó fata is fine tó báyìí ah ṣàìtọ́ ló bá mọ̀ wí tí ó dá sí lẹ́nu bí ò bá pàbúrò rẹ̀ a sì mọ gbé ọ̀rọ̀ tí ó ṣe àgbè sí etí ìyàwó yóò gbà pé káwọn jọmọ yẹn ra àwọn lọ́rẹ̀ẹ́ torí wípé yàtọ̀ sí wípé àbúrò ọkọ ẹ̀gbọ́n ọkọ bàbá ọkọ ò gbọ́dọ̀ sọ pé òun fẹ́ẹ́ fẹ́ ìyàwó ọmọ òun ó ṣàjòjì etí gan àti làákàyè ó ṣàjòjì etí àti làákàyè àti gbọ́nbẹ lábẹ́ rẹ̀ bí ah bàbá ọkọ rẹ̀ ó sì ń sẹ́yìn lábẹ́ sọ́nà ọ̀pọ̀lọpọ̀ kọ́dà kò sọ́mọ́ sí àwọn bàbá àyà mo ti róbìnrin tó sọ fún mi rí pé ní tó jẹ́ káwọn kùn fábílì ni pé bàbá ọkọ wọ́n ń gbé ilé rent wa wọ́n gbé kókó lọ sopó ní ilé bàbá ọkọ rẹ̀ á olóògbé ọkọ òun mọ tí ọkọ òun gan bẹ láyé òun mọ tí bàbá ọkọ òun náwó ọkọ òun wá kú kó tó wá gbéra òun lọ síbẹ̀ torí pé kò sójú tì mọ́ láyé gbogbo tí yóò bá sì máa ń kà gẹ́gẹ́ bí abomination òun láti kájú kò mẹ́ẹ̀ níjọ́un tí èèyàn bá fẹ́ yàwó ọmọ rẹ̀ níjọ́un tá a bá béèrè lọ́wọ́ àgbàlagbà yorùbá á ò rí sọ fún wa wọ́n lè nírú ẹni yẹn wọ́n exile ẹ̀kú olùlù tí wọ́n lè lù wọ́n sì lè pé wọ́n parú wọn ni kò sí nǹkan tẹ̀lé wọn mọ̀ pé yorùbá ò lè kàkún wa rí bẹ́ẹ̀ náà sì ni ò sínú àṣà yorùbá kí bàbá máa bọ̀ mọ́ ẹ̀kọ́ máa wọlé tọmọ rẹ̀ so méjèèjì yìí ọlọ́run gan kò bá wà ọmọ lèèyàn gan mu torí ẹ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sọ pé nínú àwọn tí wọ́n lè rí obìnrin àwọn àbá ìhìnà bàbá tó bí obìnrin gangan ó lè rí àwọn àbá ìbòwò láti ìhìnà àbí bàbá ọkọ rẹ̀ àwọn àbúná ìhìnà ọmọ obìnrin tóbìnrin bí fúnra rẹ̀ ò ní máa farapamọ́ fọmọ rẹ̀ torí pé èèwọ̀ ni ọmọ ìfẹ́ ìyá rẹ̀ àbí níbi àti ìsọmọ ẹran orúkọ ní tòun di méjì lọ́dọ̀ ìyá o òun lọ́mọ òun tó lọ́kọ ọlọ́run ò dá wa lẹ́ran ọlọ́run ò dá wa lẹ́ran. ọlọ́run bá ní pé àwọn àbá àwọn abúnáyìhìnà àbí ọmọ wọn tí wọ́n bí ó lè rí wọn àwọn abúnáyìbò wò láti ìnà ọmọ ọkọ náà sì lè rí àyà ìlọ́nà ti ka àwọn tó lè rí obìnrin ó jẹ́yàwó kejì ìyáálé tí o bá nínú ilé tọkọ rẹ ti kọ́kọ́ fẹ́ ọmọ rẹ tó ti bí ọmọ rẹ tó ti bí ó lè rí ọ nínú ọ̀sán. ọmọ ìyáálé rẹ tọkọ rẹ ti kọ́kọ́ fẹ́ ká tó fẹ́ wọ̀ ó lè rí ọ torí pé ẹ ò lè fẹ́ ẹ lè fẹ́ra yín ìyá ló jẹ́ sí i ọgbọ́n kódà tó bá ju ìyàwó bàbá rẹ lọ ìyàwó bàbá rẹ ó lọ àmọ́ ìyàwó bàbá rẹ ni ìyá rẹ nù. torí ẹ̀ gbogbo àṣà tá a bá lẹ̀ yorùbá tọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó ń tají àṣà rádaràda ẹ ní kí ìyàwó máa pe ọmọ ní bọ̀dá kí ìyàwó máa pe ọmọ láǹtì rédèrèdè ni o ẹni tó bá bẹ̀rù ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ sì gba tẹ́ gba orí ẹ̀ láàyè bẹ̀rù ọlọ́run ìnájúwálì bọ́lọ̀ ń ṣe ṣètò ayé àwọn ọmọ yìí ó kan lè dàgbà tẹ́lẹ̀ náà tẹ́nu ìyàwó bàbá ẹnu ìyá àwọn gan òní lè lákọ mọ́ wọn lórí mọ́ àmọ́ ṣùgbọ́n kẹ́ wá sọ di pé òfin ni àtàtọ́mọ fi ń rò wípé òun ó kọ lòun ó mọ̀ pé ìyàwó bàbá òun ìwà tí ò dáa ni ìwà ẹ̀ṣẹ̀ ni ẹ wá ní kí ìyá kọ́ máa pọmọ láǹtì ẹ mọ̀ kí ìyá máa pọmọ láǹtì ìyàwó kékeré bàbá yóò wá mọ́ pé gbogbo ọmọ ìyáálé ọ̀wà tó pé gbogbo ọmọ mi kò rí nígbà tí ìbí ọ lójú rẹ̀ àdìpé gbogbo wọn kan àti kékeré yìí ṣe ẹ àǹtí kínní àǹtí kínní bọ̀dá kínní ẹni kí ìyá máa pọmọ láǹtì kí ìyá máa pọmọ ń bọ̀dá ẹ tó rè o kò sẹ́kọ̀ọ́ mẹ́rọ ìyá rẹ̀ ń pè ọ́ ìwọ náà ìwọ náà ó sì ń la akọ ọmọ mi lórí ìyá rẹ̀ ń la akọ ọmọ mi lórí. ìyá lọ́lọ́run kùn ipò ìyá lọ́lọ́run tó wọ́n sí nígbà ayé àlẹ́ muhammadu sallallahu alayhi wa sallam ali ibn abi talib ó ní bá afani rasulullah sallallahu wa sallam anabi dìde lọ ọkùnrin kan ó bàbá anabi ní kí n lọ gbé orí ẹ̀wà ó fẹ́yàwó bàbá rẹ̀ anabi ní kí n so ẹni tó bá fẹ́yàwó bàbá nù ìjọba ni ó pa ọ kìí ṣe wọn wọn lọ pa yan ó fẹ́ níṣu lọ́kà ni ó yàn án lálẹ́ ní alikọ́tì gẹ́gẹ́ bó ti jẹ́ pé béèyàn bá báyà rẹ̀ sùn náà alikọ́tì béèyàn bá bọ́mọ rẹ̀ náà sùn alikọ́tì. so nínú tí ò da àṣà tí ò da òun ni ọmọ ọkọ kí nìdí tí ṣẹ̀rí àfi sọ pé ọmọ ọkọ rẹ ó lè rí ọ ọmọ ọkọ rẹ lè rí ẹ nítorí kíni nítorí wípé ìyá ló jẹ́ sí i wọ́n wá dó lọ́rùn ìyálé wá dó wá takú wọn lé àfi kíyàwó rẹ kó máa pe àwọn ọmọ mi láǹtí kíyàwó rẹ máa pa ọmọ mi níbú ọ̀dá ẹ̀mọ́dà wá sọ̀rọ̀ báyìí wọ́n ti ní ẹ̀mọ́ pé àláǹtí wọn. ìlànà tí ó dáa ni kò sí tó jọnu ṣẹ̀ríà èyí tó dáa tí Yorùbá tá a mọ̀ pẹ̀lú Yorùbá òun ni pé tó bá yá táwọn ọmọ yìí bá dàgbà àwọn ìyá tó bí wa gan tí wọ́n bá bẹ láyé wọn ní máa bá wa sọ̀rọ̀ bí ọmọ ọmọ níbi tá a bá dé àwọn ibìkan máa ń wà tọmọ máa ń dàgbà débẹ̀ tó pé àtìyá àti bàbá tó bí ọmọ gan tààrà wọn ní lè la ọkọ ọmọ lórí àwọn náà sì bíi àwọn bàbá dáadáa àwọn bá nìkan kan àfà ọmọ wọn nù àfà ẹgbẹ́ òpó lẹ́wà sí wá sí báyìí ọmọ wọn ni o. lẹ́tà ní sùúrù nìyẹn yorùbá fìyẹn lẹ̀ fún wa náà yorùbá ló nìyẹn kò síbi tó máa ń dàgbà dé lọ́wọ́ ẹni òbí ṣùgbọ́n nínú ìwà dáadáa yorùbá yorùbá ní pé tábùrù ẹni bá ti ga tó ní lọ́rùn àbí àkọ́bí ẹni tó bá ga tó ní lọ́rùn àfi sàbúrò ẹni ìwà tí ó dáa ni ká sọ pé dandan ìyàwó tí wọ́n fẹ́ lé mi kò gbọ́dọ̀ pé àwọn ọmọ mi ló kàn tó bá jẹ́ pé sìn la bá fẹ́ ṣe o tó bá jẹ́ pé sìn la bá fẹ́ ṣe ìwọ bá lé ilé tó fẹ́ ṣẹ̀sìn ò gbàrú ẹ̀ ìwọ ìyá lé ilé tó bá bẹ̀rù ọlọ́run tó o fẹ́ máa fi ìkanra ìtàmájé sẹ́mọ̀ gbogbo àjùsẹ́ jìyà wà lọ fẹ́ nìkan wá nìsín ìní ìní gbogbo ẹ̀ náà ni náà ni pé kọ́ máa pe ọmọ rẹ ní ọ̀tí ìyá yìí pọmọ láǹtí ìyá yìí pọmọ ń bọ̀ dá àwọn àbùnà ibùwò láti iná àwọn ìkọ̀wá nìyí náà nínú àwọn tó lè rí obìnrin tóbìnrin tó lè kanlẹ̀kùn tóbìnrin ní mọ́ sáré lo bòjú fasọ sára ikhwanuhunna ọmọ ìyá rẹ̀ tí wọ́n jọ bí wọn àbúrò rẹ̀ wá wọlé ọkọ rẹ̀ ọwá ń sáré daṣọ bòjú gbogbo àìmọ̀ kan yìí táwọn èèyàn ti practice lọ yìí lẹ́lòmíì fi ń sọ pé nǹkan kan wà tán pè ní ìpàdé ti súnà ń jẹ́ pé àbúrò rẹ̀ dé ìsáré daṣọ mọ́ àbúrò rẹ̀ ẹni tí wọ́n bí lé ọ àìmọ̀kan nìyẹn àìmọ̀kan ni òkè máa wò ní kò nídìí kó kó bora kó kó bojú fàbúrò rẹ nínú àwọn tọ́lọ́ ń yọ̀ǹda pé ẹni jọ ríra yìí àwòbá ni ìkọ́wárì ìnà àbí ọmọ àbúrò rẹ ìwọ ti wà nílé ọkọ yálà àbúrò rẹ ọkùnrin ó wá òun náà ti wá bímọ o lè máa bójú fọ ipò ìyá ló wà fún un ànábì ní àlèkọ́ọ̀làtú bìmọ́nsì láti omi àlèkọ́ọ̀làtú bìmọ́nsì láti omi àbúrò ìyá ẹni ìyá ẹni ni wàlẹ̀ àmọ̀tú bìmọ́nsì láti omi àbúrò bàbá ẹni nàám ìyá ipò ìyá ẹni náà ló wà nínú tá a gbọ́dọ̀ gbọ́yé gbogbo àwa obìnrin àtàwọn ọkùnrin ááyà yìí ó yẹ ká gbọ́yé dáadáa ká fi lè assist àwọn ìyàwó wa níbi pé àwọn òun ni wọn mọ sáré bojú fún because ẹlòmíín gbà tó dá ah, bàbá ọkọ wálé à ah, ṣé tún yẹ kó o bójú fèmí ni àbí kò sáṣẹ lómi bíbá yìí dáadé ah, súnà ni súnà ṣé báwọn náà bí ṣe gbé súnà kalẹ̀ mọ́. ó ti mú súnà di bá ó ti mú lòdì lòdì a ó bá ní akọwà àti hinna nínú àwọn tó lè rí obìnrin nínú ọ̀sán rẹ̀ náà àwọn ọ̀sán kan ń bẹ téèyàn bá ṣe ọkọ nìkan ni kó rí yàn bẹ kì í sì gbogbo ọ̀sán ìwúlẹ̀ ẹ̀sọ́ lánàá gọ́rọ́ǹtọ̀ bàbí irú crop-top tó bá wọ̀ ọkọ rẹ̀ ló yẹ kó wọ̀ sí o. gbogbo tó bá wọ̀ tí ò délẹ̀ ọkọ rẹ̀ nìkan. èrè àbúrò ọkọ rẹ̀ gbogbo ẹ̀ gẹ́gẹ́ yóò mọ èyí ó ti fẹ́ yọ asá. àwọn lẹ́bù kan wà tẹ́ pé o ò lé tó bá ti ń lọ ọbẹ̀ tó bá ké lẹ́bù yẹn ló wà kódà má jẹ́ kọ́ ọmọ náà rí ọbẹ̀ yẹn. ta àdúbà lẹ́yìn tó fi ń kọ́ àwọn ọmọ náà lẹ́kọ̀ọ́ àwọn lẹ́bù kan wà bẹ́ẹ̀ pé èyí ò tún èyí ò tún bọ́ kò sí irú ọ̀sọ́ tóbìnrin máa ń ṣe tá a kó ti pọ̀ lọ́dọ̀ ọkọ ẹ̀. gbogbo àwọn yìí èyí ò tún o. ẹ mọ̀ dáadáa o gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin ọkọ ẹlẹ́yà tẹ́ wà níkàlẹ̀ ẹ gbọ́ yé o ẹ já gbọ́ yé o ẹ di tí wàhálà bá nínú ẹbí tẹ bá pe àwọn wa yóò wá dàbí ẹni pé à ah, ń ah, mo wà disappointed nínú ọ̀rọ̀ tí south gan náà sọ sọ báyìí náà kí sọ ebi wọn ló ti lọ fi kan sọ pé ni o sí ju o sì ní ọmọ sí ju ó sì rò pé nǹkan tó ń sọ yẹn ló correct àwọn yẹn wá ní à sí bó sì wá sí àárírè ọ̀dà mo fẹ́ ra àwọn àfáà ni ọ̀wá pa àwọn àfáà dé ọ̀wá ní wà disappointed kan kò yẹ kí wọ́n sọ kò kí wọ́n sọ tí Kùránì sọ tí Kùránì sọ ni wọ́n sọ tó torí ẹ ẹ má fi agídí torí pé o lè máa rò wípé ẹ mo wà disappointed gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ ẹ ẹ usas náà wá sọ pé kò yẹ kó máa kù wọ́n láǹtì nàìjíríà kù ṣé níbo làlùkùránì sọ pé kọ́ ọmọ kíyà máa pọ̀ ọmọ láǹtì níbo làlùkùránì sọ pé kíyà máa pọ̀ ọmọ bọ̀dá so àdúrà àwọn èèyàn gan máa ń ṣe é fún wa pé tí Kùránì ọ̀sọ́ tàbí ìṣọ̀ṣọ́ ọlọ́mọdé àṣọ so àwọn gan náà sì ṣe fúnra wa ládùúà ẹjẹ́ àdúrà báyẹn torí ìdásí àwọn Yorùbá tó lọ sí ó jẹ́ ká gbọ́dọ̀ dáadáa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀ṣọ́ obìnrin ibẹ̀ láti sọ bí ìlà ìtàlátà yìí bá gbà wá àwọn ọ̀ṣọ́ a lè padà sọ̀rọ̀ nípa ọ̀ṣọ́ obìnrin ṣùgbọ́n èyí tó lágbára ń bẹ̀ bóyá kankan tí àyà ẹ̀ délẹ̀ ká mọ̀ wọ̀rọ̀ bí ta bá lè sọ nípa rẹ̀ ọlọ́run dákun jágúnlẹ̀ dáadáa ọlọ́run ọba ní àwọn oníṣàyè ìnà àwọn oníṣàyè ìnà ẹ̀ náà àwọn obìnrin náà lè rí obìnrin ẹgbẹ́ wọn kódà nínú ọ̀sán ṣùgbọ́n àwọn àfáà ní àtúnjọ nínú ibi táwọn àfáà jọ sí ni wípé obìnrin tí èé bá ṣe mùsùlùmí o ò lè jẹ́ kó rí ọ̀sán ọ̀wọ́ tó bá jẹ́ mùsùlùmí obìnrin mùsùlùmí amán ìfọ̀kànbalẹ̀ jọ wà láàrin ara yín ṣùgbọ́n obìnrin kèfèrí àwọn àfáà ní là àrínú àfáà tán ní là eléyìí dẹ̀ ní ó ní hikima tí wọ́n fi sọ wípé ẹ má jẹ́ ẹ̀yin obìnrin mùsùlùmí ẹ má jẹ́ kóbìnrin tí òfin ṣe mùsùlùmí kan rí ẹwà yín àti ọ̀sán yín. ṣẹ̀rí tẹ́rì ò bá sọ̀pọ̀tì ẹ̀ tẹ́jírìbà gbé wọlé tá a bá rẹ́ẹ̀rí tá a lè fi lè establish ẹ̀ experience yà sọ fún wa wípé ah, ó bẹ́tà ká ká ṣe ìtìrọ́ọ̀sì ká sọ̀rọ̀ níbi nǹkan táwọn pàṣẹ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ní àwọn malakati aymanuhum náà nínú àwọn tí wọ́n lè rí obìnrin àwọn ẹrú tó jẹ́ pé obìnrin gẹ́gẹ́ ló ní ẹrú tó jẹ́ pé obìnrin ló ní because ẹrú yẹpẹrẹ kọjá kó máa àtẹ́ǹtì pé òun fẹ́ sí ọ̀gá àwọn lásán wọn so it's not a threat so ẹrú yẹn your problem tòṣẹ̀rí ayọ̀dá àwìtífìlì lẹ́bí lámúyẹ́bí arò àlà àwòrán ti lè sá àti àwọn ọmọ kéékèèké ọlọ́run wájá mọ̀ pé irú ọmọ kéékèèké wo àwọn ọmọ kéékèèké tẹ́ pé wọ́n dá ìhòòhò obìnrin mọ̀ àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣe kíni tí wọ́n tí ì mọ ìhòòhò obìnrin ìmí sọ pé sẹ́rù ẹ̀ wà láyé mọ́sá tó bá fi máa wà láyé a mọ̀ sọ bí ọ̀rọ̀ ọmọọdún max ọmọọdún mẹ́ta tọmọdún mẹ́ta gan bá ti pọ̀ ju tẹ́ bá ti pọ̀ ju máa ní àgbógbà tí yín ni màá sọ so àwọn ọmọ kéékèèké àwọn tẹ́lẹ̀ rí obìnrin nínú ẹ̀sọ́ rẹ̀ ọlọ́run bá ní awitefule àwọn ọmọ òkú ńlò ọlọ́run ní alẹ́bíínà lámúyẹ̀dẹ̀hárò alá àwòrán ti nẹ̀sà wọn lè identify pé ìhòòhò rí kò ní ìtumọ̀ sí wọn ìhòòhò obìnrin wọn dábàá kò ní ìtumọ̀ sí wọn irú àwọn ẹni sọ. wà lọ́mọ ọmọ tó ti a àǹtí wá fáì wọ́n tó wá lù mú àǹtí wá fáì wọ́n tó wá lù mú àkọ́kọ́ náà ó kọ́kọ́ mọ̀ pé wọ́n fáì ẹ̀ẹ̀kejì ó túmọ̀ pé wọ́n lù mú ṣé kò nítumọ̀ sí ló mọ̀ pé wọ́n lù mú wọ́n tó wá lù mú ẹ̀gbọ́n tẹ́ ọmọ tó bá ti lè explain tó rí báyẹn irú wọn kan náà sọ kẹkẹ yìí obìnrin síra mọ ọmọ tí èyí bá ti sọmọ yín dám ọmọ tí èyí bá sọmọ yín tó bá ti lè sọ̀rọ̀ báwọn wọ́n ah! mi sọ fún wa ń pupa irú ọmọ yìí ẹ mọ́ ṣàfihàn ọ̀sán lọ́dọ̀ rẹ̀ ọlọ́ni wàláyé dèrìbù nàbí àròjùlẹ̀ hìnnà ẹ kìlọ̀ fáwọn obìnrin tí wọ́n bá kú ẹ̀gbà ẹsẹ̀ sẹ́sẹ̀ tán tán mọ̀ máa jẹsẹ̀ mọ́lẹ̀ ẹ wo bí mo ṣe ń jẹsẹ̀ mọ́lẹ̀ yìí tó bá já sí pé ẹ̀gbà bá ń bẹ lọ́rùn ẹsẹ̀ mi gbogbo yín lẹ́ẹ̀ mọ̀ gbọ́ ọlọ́run ní wò mọ́ mi ẹ wá mìdí táwọn èèyàn fi ń gbọ́ tílẹ̀kẹ̀ ń dún ìlẹ̀kẹ̀ dí. wàláhì ẹ̀yin mùsùlùmí alẹ́ mọ ayé lójú òkú ńlẹ̀ kò yẹ kẹ́ ẹ yìí Islam ló yẹ kí gbogbo àwọn kan pátípátí ó ti mọ̀ lẹ́yìn kan kọrin ẹ̀sìn àbórin ẹ̀sìn bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n táwọn lè ń gbẹ́sìn gaba wọn so ọlọ́run sọ pé ẹ àwọn obìnrin ò gbọ́dọ̀ máa jẹ ẹsẹ̀ mọ́lẹ̀ ọlọ́run bá nílé torí kíni lè yóò ò làmù mọ́ yukhfina min zinatihinna kì í ṣe wípé wọn àti òkè ọlọ́run sọ pé wọn gbọ́dọ̀ fi hàn ọlọ́run wá tún níwọ̀n tún gbọdọ̀ jẹ́ káwọn èèyàn tó mọ̀ ṣe mọ̀ pé wọ́n ti wá sọ tó balẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wá kó ẹgbà sọ̀rùn ṣe pé ẹ lè rí ẹgbà yẹn ṣùgbọ́n wọ́n lè máa jẹ ẹsẹ̀ mọ́lẹ̀ táwọn èèyàn fi mọ̀ pé ah ẹgbà ń bẹ lẹ́sẹ̀ obìnrin yìí ọlọ́run ni wọ́n gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ tí táwọn èèyàn fi mọ̀ pé ẹgbà ẹsẹ̀ wà ń bẹ ẹ wà lùkúrà ní bó ṣe ń gáìdì wa tọ́lọ́ bá lè máa sọ báyìí níbi ọ̀rọ̀ ẹsẹ̀ jáfẹ́ àá sọ pé ò lẹ́kọ̀ọ́ ó kó gbogbo kíní sọ̀rọ̀ ọwọ́ báyìí wá ń sọ ọ̀gá wá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló mi ọwọ́ bó ṣe ń sọ̀rọ̀ náà ló mi ọwọ́ tẹsẹ̀ náà láàfin wọn tọwọ́ kódà ká má rí ọlọ́run fẹ́ kí ẹ̀sọ́ obìnrin ọlọ́run bá fẹ́ kó pamọ́ ni o ọlọ́run bá ní ila Allah ọlọ́wà túbù ila Allah jẹ̀mí ila Allahi jẹ̀mí àá ẹ̀túbà gbogbo wérewère tẹ́ ń ṣe yẹn ẹ kú òǹdí ẹ padà sọ́dọ̀ ọlọ́run ẹ lọ túbá sọ́dọ̀ ọlọ́run ẹ tẹ̀ láṣẹ ọlọ́run. wọ́n á ní kí ìyá rẹ̀ mọ̀ pé ọlá ìtìláǹtì sọ pé rárá o rárá o ó kanlẹ̀ dàgbà dé lẹ́fù kan náà tẹ́lẹ̀ tẹ́nu rẹ̀ gan ò ní gbà mọ́ nínú nínú àṣà Yorùbá ẹnu ìyá rẹ̀ gan ò ní gbà mọ́ wọ́n mọ̀ pọ́n ọ lé wọ́n mọ̀ dà ọ́ pé àmọ́ tó o bá ti ní kóun mọ̀ pè ọ́ láǹtì nísìn ṣé ìyá rẹ̀ tó bí ọ gángan fún ọ náà ṣe kó mọ̀ pè ọ́ láǹtì Islam kò gbé wọn jura wọn náà ìyá rẹ̀ ni ìyá rẹ̀ lélẹ́yìí ìyá rẹ̀ lélẹ́yìí o gbọ́dọ̀ kò se mélé yìí o gbọ́dọ̀ kò se mélé yìí o dẹwọ o gbọ́dọ̀ fọwọrẹ ilé yìí mú o gbọ́dọ̀ fọwọrẹ ilé náà o gbọ́dọ̀ kò se o gbọ́dọ̀ mọ ilé lójú o gbọ́dọ̀ mọ ilé lójú gbogbo tó o bá gbọ́dọ̀ ṣe sí ìyá tó bí ọ sáyé o gbọ́dọ̀ ṣe sí ìyàwó ìyá rẹ àkọmọjọ mi lójú o wọn láwọn ọmọ kan ná ìyàwó ìyá wọn àwọn ọmọ kan ná ìyàwó bàbá wọn kò sẹ́kọ̀ọ́ mẹ́rin sẹ́kọ̀ọ́ mẹ́rin kò sí bẹ̀rù ọlọ́run mẹ́rin ọlọ́run túbù ìlànà ìjẹ̀mìà gbogbo káwọ̀ jẹ̀lì bábà kádìsá ẹ̀ lọ́tún kádìsá ẹ̀ ló sì ọ̀túbù ìlànà ìjẹ̀mìà ẹ̀yin obìnrin ẹ túbà lọ sọ́dọ̀ náà ẹgbọ́n wo ọlọ́run wà túbù ìlànà ìjẹ̀mìà torí kó kẹ́yìn ọkùnrin náà sínú ẹ̀yin lè ra jẹ̀lìbábà wa ẹ lọ sí umura ẹ ra jẹ̀lìbábà wa fún wa ẹ lọ sí hajj ẹni à ó fa ìmọ́kà àgbo ti rà ṣé tí wọ́n bá sọ fún ẹ kí wọ́n ti ra nǹkan mọ́kà gbogbo tí wọ́n bá ti ra mọ́kà sí lọ́ba tọ́lọ́ àtànábì mu ẹ mọ́kà náà mo ti wá ra ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ìrìnnù tó fi gbọ́dọ̀ ní sáyẹ́sáyẹ́ tó fi gbọ́dọ̀ ní dísáyẹ́nà lára wà tó bú ilẹ̀ lọ́wọ́ ìjẹ̀mí à èyí tí wọ́n sì rán ẹ̀yìn náà tẹ́wọ́ iná fi gbogbo orí rẹ̀ wọ́n rà á àti rí ẹ̀yìn lẹ́sàn owó rẹ̀ إلى الله جميعا فبتوبوا وبطلوا بالله وبالتعسي lórí èsì lórí ìkan wọ̀ ó wọn lẹ́sìn sábẹ́ wọn fọ́ta fún wọn. àmọ́ pé ó wà lóko ó mú làgbà pé inú inú kò pé òun ló gbọdọ̀ náà lè pété ẹ̀ lọ́wọ́ gbọ́dọ̀. ní ayé wa ẹ̀yin mú mi ní ẹ padà sọ́dọ̀ ọlọ́run ẹ̀ là á jèrè ń jẹ́ mi àti yín oríire alukur'ani là kọlọ̀dà tó kó jọ ó dàgbọ́ ó jẹ́ kó sì wá àǹfààní láyé bí ní استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته Jadi kan ikut kan lembah. Nah. Thank you. No. tọ́jú àti ilé tí bẹ̀rù wọn ìjọba pàṣẹ. ẹ tó lè fẹ́. tí ẹ bá yẹ gbèsè fún yẹn lápẹ̀rẹ̀ ní sàlẹ̀ gbogbo àkọlé ó wá sọ pé yóò náwó ní fifty thousand lápẹ̀rẹ̀ ó wá ra ọ̀dà ọ̀dà wá sẹ́kù tàbí lọ́dà hmm? ẹ̀yin lẹ́ lọ́dà ẹ̀yin lẹ́ lọ́dà ẹ̀yin tẹ́ ẹ gbaṣẹ́ lẹ́ lọ́dà because ẹ sọ pé iye báyìí ni ó lówó níṣẹ́ yín so ó lè ti fún yín lówó ẹ̀yin lè material àti workmanship wọ́n ti gbé fún yín so ẹ ti agree ẹ̀yin yẹn ní tó kù ní kẹ́ ẹ ṣe nǹkan tó dáa so ẹ̀yin ní tó bá ṣẹ́kù ẹ̀yin lẹ́ni ṣùgbọ́n tó bá pẹ́ lápẹ̀rẹ́ nísìnyí èmi ni mo ra ọ̀dà workmanship ní ti yín ẹ kún ẹ ṣe tọ́dà bá sẹ́kù ẹ̀ lè máa kọ́dà mi lọ so ẹ fi wọn tó bá jẹ́ sìmẹ́ǹtì àbí every other thing náà so tá a bá fẹ́ kó jẹ́ ti ah, alájì ẹ̀ta ọ̀dà ẹ̀fọ́ à alájì ẹ̀ta ọ̀dà ẹ̀fọ́ àbí kí lè fẹ́ ṣe ah, yìí báyìí ní ta so sí ọ̀kan tó ń jù bẹ́ẹ̀ avec ó rí ó ṣẹ̀ṣẹ̀ rí bàárì ó ṣẹ̀ṣẹ̀ mú mi. Tẹ́sí lè máa wá sáwọn mẹ́rin pero oye, mú dáadáa bẹ́ẹ̀ ọkọ̀ bá mú àyè sí àwọn bá ìgbà tá a mọ̀ ń pa ẹ̀ so ànábì ni ẹ̀fọn níyàwó sọ̀rọ̀ àdìsàlá tó bá ti tẹ́ wa lọ́rùn bọ̀káwá múyàn ká sọ pé à ń wò à ń ṣe oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ láàrin wọn so èyí ó bẹ lọ àdúrà ló ràn án gbogbo kí ẹ mọ̀ ń gbẹ ẹ mọ̀ ọ yẹ kí yẹn mọ̀ wá rí yẹn ibi tẹ́ bá ti mọ̀ wá yín gbogbo ìbàjẹ́ ti pé gbogbo bàjẹ́ kò sí pé ìyẹn ni sẹ̀ríà ọ̀dẹ̀ fẹ́ so ẹ wo láti ilẹ̀ ẹ wo tó yẹ kẹ́ ẹ wo ẹ wo ẹ̀sìn ẹ wo ọmọlúwàbí ẹ wo ibi tí wọ́n ti bí ẹ àwọn tó ń bá rìn ẹ ibi tó ń jẹ sí ẹ fàdúrà gbé yòókù àmọ́ afẹ́múra wa ọdún kìíní kankan òun náà fẹ́ kẹ́ ẹ fẹ́ràn kò ní hùwà tẹ́ fẹ́ ẹ gbọ́ ẹ̀yin náà fẹ́ fẹ́ ẹ ní hùwà tí ò fẹ́ olùgbẹ́ bá wọlé tán kó kálukú mọ tó kó tó sò gbàtẹ́ bá wọlé tán kálukú tó fi wà rẹ̀ hàn torí nígbà yẹn kì í ṣe pé kálukú ń prepare ń plan ẹ̀ ń plan nísìnyí to read what you have irú ẹni tẹ́ ẹ jẹ́ gẹ́gẹ́ ẹ rìvílì ẹ̀ nígbà tẹ́ bá wọlé òun náà máa rìvílì ẹ̀ irú ẹni tóun náà jẹ́ gẹ́gẹ́ nígbà tó bá wọlé so gbogbo kẹ́yìn fẹ́ra yín ẹ̀ bá lọ́dún mẹ́wàá bẹ́ẹ̀ ẹ lè rìvílì original èyí tẹ́ jẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ̀ lè rí bílẹ̀ ẹ̀ lè gẹ̀ẹ́tì ẹ̀ sí wọ́n láwà láwà àlà so kó kéèyàn bẹ́ẹ̀ ọkàn ó fàdúrà sí ni ọkùnrin mẹ́rin káàkiri excellent ọ̀gá náà náà flash flash drive flash drive náà. ọlọ́kọ̀sá wọ́n ní ọmọ ọ̀kọ́sẹ́ tẹ́sìn yé ọ̀gá wa ní màá fún ẹ ní flash drive ọba àmọ́lọ́sọ́dọ̀ àwọn tí wọ́n máa gba orin sórí ìní tó bá ń gba orin ti ti wàásù àti ṣe òbí tó ṣe èrè òṣùpá òòrùn orúkọ àgbẹ̀ sílẹ̀ ìbò lè yóò ṣe ṣe pẹ̀lú ẹ̀ ọlọ́sàánú alákọ̀ọ́kọ́ téèyàn bá ti jẹ́ kán mọ ẹ̀sìn téèyàn ń sìn ó ṣe ṣe kán mọ́ pẹ̀lú ẹ̀rọ àbáyàn bọ̀ tán bá fẹ́ fìtì náà yàn téèyàn dẹ̀ mọ̀ pé lápẹ̀rẹ́ ti irú ẹni tí wọ́n sọ yìí ní ìsìn bóyá wọ́n wulẹ̀ ti ń sọ ọtí pẹ́ ọjọ́ ọjọ́ fídọ́ọ̀mù rẹ ti súnmọ́ nígbà tí wọ́n fẹ́ dárí ẹ̀jọ̀ yìí ṣẹ̀gẹ́tẹ̀ kẹ́ni ẹ̀ wò báyìí náà lè mọ́sílà ha tó bá mọ̀ pé kò sí nǹkan kan tó fẹ́ lùs ọ̀gá ẹ̀ má fi wọ́n sàn. ayé àkùrá ń sọ pé ká àwọn àánú alàlùbẹ́rẹ́ wọ̀tẹ̀pọ̀ òun tá a bá fẹ́ ra wọn lọ́wọ́ kó jẹ́ lórí dáadáa àti payọ̀ náà dáadáa àti payọ̀ náà tẹ́ bá mọ̀ pé kò sí nǹkan kan fẹ́ lùs stand on your feet ẹ sọ fún wa pé ẹ lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá pẹ́ nǹkan tẹ́ lè lùs wá tí ó dẹ̀ dùn yín lápẹ̀ nísìn ọ̀gá tẹ̀ ń sọ yín nísìn ẹ wulẹ̀ ń dá owó iṣẹ́ tí ń gangan yẹn dá sí lọ. so ẹ sì lọ́nà míì freedom rẹ̀ ti kú díẹ̀ yìí so èyẹ lè di pé wọ́n fi agídí mú yẹn ṣe nǹkan yẹn ànábì wa sallallahu alaihi wasallam ti sọ wípé inú tọ́nà ọbọ̀ forí ẹ̀jìyàn ní téèyàn bá gbà tàbí téèyàn ṣèèṣì tàbí ń tán fagídí mú yẹn ṣe so èèyàn lè mú wà lábẹ́ tó yẹ pé wọ́n fagídí mu ìyẹn tó bá já sí pé àwọn kankan wà téèyàn lè lose tí ó da ìsẹ̀mí èèyàn àbí ní àjọ ayé èèyàn tí ó dà láàmú bọ̀ tí ò bá ti sí nǹkan kan tẹ́ fẹ́ lose níbẹ̀ tààwánu alàlùbírí wà tákùwá wàlá tààwánu alàlùbírí wà tákùwá wallahu a'lam wa a'lam. Alaikum salaam tí ò bá yà kékeré ẹni sọ̀rọ̀ ẹjọ́ lọ sùn ẹ̀hánwé gbọ́ bàbá yín ló fẹ́ obìnrin tẹ́ ẹjọ́ lọ sùn òkè ó ti ya ya yín nìyẹn àlàtú àlàtú. ó pọ́sibú dáadáa o tí tọrẹ rẹ wọ ọrẹ ọmọ skul yẹn wọ wálé so mo rántí gbà táwa náà wà ní skul bóyá js two js two js three mate wa kan ọmọkùnrin kan kíláàsì wa máa ń wà lọlé mi mọ àárín wọn o ṣùgbọ́n òkè bàbá ọkùnrin ọmọkùnrin yẹn ló padà fẹ́ mate wa yẹn ó dìyà rẹ̀ ni. Now, وعليكم السلام gbogbo tó bá ní ṣe pẹ̀lú design lára aṣọ obìnrin kò lẹ́tọ̀ọ́ zip kò sí nǹkan tó burú bí zip tí hajjá bá pèpè fún lápẹẹrẹ obìnrin tó ń tọ́mọ lọ́wọ́ ó yóò ṣe zip sẹ́yìn láti yọ orí ọmọ síta àbóṣe síìmù sí abẹ́ abẹ́ jẹ̀lbábẹ́ láti lè bá fi fọmọ lọ́yà gbogbo eléyìí kò sí nǹkan tó burú mẹ́ zip kì í ṣe ọ̀ṣọ́ so wàláàlà every other thing gbogbo ẹ̀ even kí ìjáàbò wà kó jẹ́ multicolor ó ti dọ̀sán ìwé kò sí nǹkan fi kò sí combination of color ju wípé afẹ́sọ̀sọ̀ sí nǹkan lọ so tá a bá fi nǹkan ní multicolor afẹ́sọ̀sọ̀ sí ni so kò yẹ kí ìjà kò rí bẹ́ẹ̀ wallahu a'lam. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته